وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a tẹ̀síwájú láti máa kà nínú sọ́ra kìdá àbùtọ̀jú الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى فيه مساجد ní ìran wa létí báàbù tí a kà níjẹjọ àwọn ọ̀rọ̀ àwọn orí ọ̀rọ̀ orí ọ̀rọ̀ tí ọ wáyé ń bẹ̀ gẹ́gẹ́ àfáà sí máa sọmara ìsẹ̀kùn wa nípa báàbù kọ̀ọ̀kan alúgbòòdá alákọ̀ọ́kọ́ tafsir rọ́kọ̀ wàtàmáàdì àríkọ́nù èyí tá a kà sẹ́yìn nínú fẹ́ra yìí kí ni tó máa àwọ̀kọ̀ òun ni a ní ìsẹ́nu wúyẹ́wúyẹ́ wí nǹkan olùwà jẹ́ nǹkan tá a lè yan wí kò sì lè jẹ́ sí ti ọ̀tá àgbọ̀n máa bẹ́ẹ̀. wàtàmá im agbọ́tuma ti ń jẹ́ tẹ̀mímà anítàmá imú gbogbo téèyàn bá ń so ń so gbogbo ẹ̀ là nẹ́bí papọ̀ tó pè ní àtàmáàkì ẹ̀fí ò tíwàdà fọ́dà tí wọ́n ń pè ní tíwàdà láti tó àwọn lápòjú àyà nẹ́bí náà ló ti wà sọ́dà sọ́dà òní wọ́n ń pè ní òkun ọ̀fẹ́ ìgbélé náà lápọ̀ tó máa nínú báàbù kí ẹ̀ sí. àwa gbọ́ pé àmìnàhá bí yí sára kúndáhá mẹ́nà ṣírí kìnnìún gẹ́rù ìsìnkú náà àti mẹ́tẹ̀ẹ̀ta yìí àti ìmí nǹkan wúyẹ́wúyẹ́ lẹ́nu bí ọkọ̀ àti ìso nǹkan mọ́ra ìso nǹkan mọ́dí ìso mọ́lé kọ́dà àti tíwálà ẹ̀ mẹ́nà sí. àsólè wà ní ọ̀nà ẹbọ tẹ́yìn ó fi máa pẹ nǹkan míì lẹ́yìn ọlọ́run tí ó fi máa fọkàn sí nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba tó dáa أن الرقية بالكلام الحق من العين والحمى ليس gẹ́gẹ́ bá ti gbọ́ pé taaka pé islamu kọ̀ sáse jù ń bẹ́ gẹ́gẹ́ bí ò ti sí àṣẹ tó ń bẹ́ àṣíká mọ́ sàṣẹ jù débi pé sámọ́wí nkankan kọ́dà wọ́n bá ní alkùránì náà ló ń fẹ́ ké sí bí ẹni tí a kèké ta ipé wọ́n ni ọmọ kí nkankan alfa aláàrí kọ́nù bábò yí pé arúkúyátá bil kalamil haq rúkúyà ń wúyẹ́wúyẹ́ náà lákéhùn náà bí rúkọ̀ àmá wá rí pé kí lè yàn ká òun ni tọ́ da ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam afá ní lẹ́yìsà mẹ́ndàlìkà kò sí nùntà annabi pè lẹ́bọ̀ o òun la sọ fún ń gbọ́n tẹ́ ń wí wúyẹ́wúyẹ́wúyẹ́ à ń tutọ́ sí nkankan kí ló ń wí èyí tó bá ti lẹ́bọnú ẹbọ ní àmẹ́yí tí ọba lẹ́bọnú ànẹ́bì ní làbá sàbẹ̀rọ́kọ̀ ma lam takun shirka أن التميمة إذا كانت من القرآن وقد اختلف العلماء هل ẹni ọba wá ní tèmi ń wé ẹni ọba ní tèmi ń so kọrùn àbí tèmi fi kọ́lé mi ọ̀rọ̀ ọlọ́nà mọ̀hábẹ̀ kọ́dà púpọ̀ nú àwọn àfáà ní ìtọ́lọ̀ ń sọ kalẹ̀ fúnnù jìnà sí yíò náà àmá yàpẹ̀ bẹnu yíò lọ́dọ̀ àwọn ní mímọ̀ ààrẹ ni ó ní ah, ọba gbẹm bọ́bá ma lórí wọn ò pé ni ó àmọ́kíní ah, kò a sì ráwọn tí wọ́n ní sáànẹ́bì hanrú ẹ̀ sáànẹ́bì sorú ẹ̀ sáànẹ́bì gbérú ẹ̀kọ́ wọ́n lànẹ́bì ò sí ẹ̀pá tí èyí ń lólóore jù fún musulmi o torí náà annatalikal autar aladawa bí minal aini min dhali kọ́dà nù tí akọ́nù báàbù iná ni pé inú rántà nẹ́bì ní àsokọ́ àsorun àsomọ́rún àsomẹ́dí àsomẹ́lé kódè ìta ń so mọ́rùn ẹ̀ràn kódè ìta ń so gíní ta ń so mọ́rùn ẹ̀ràn náà annabi níbi yẹn bá jẹ́ musulmi gidi ọgbọ̀lọ̀ jìnà sí gbogbo orú nǹkan bẹ́ alwa'idu shadid alaman ta'allaka watara afáàlì ẹ̀rí ìlérí ìyà tó nípa tọ́lọ́n sàdéhùn yà fún gbogbo ẹni tí ń bá ń se kíní tí ń bá ń so nǹkan kan mọ́ ọrùn ẹran rẹ̀ ẹ̀ràn láwíhun ká tó wá sọ tèèyàn ìyàn ọmọ yíò wé yín kò rìn gbogbo eléyìí mùsùlùmí ẹjá dó tọ́lọ́run ọba ẹjá jìnà sí rìn ẹbọ àtèyí tó kéré ń bẹ àtèyí tó tóbi kọlùn kọ mọ́sà lá gbogbo wa ń bí ẹbọ o fọ́tlù thawabi man qata tamimatan min insad àfá nínú ẹ̀kọ́ ńláńlá kọ́nà báàbù yìí ni pé àṣẹ́ni ọba wà nípò agbára tọ́lágbára bẹ́ẹ̀ tọ́rẹ ni tó so nǹkan tí ànẹ́bì ní a mọ́ so yìí tọ́ wá fàájá ànẹ́bì lọ láńláńlá ń bẹ fún o kọ́dà ànẹ́bì ní káàna kàáìdìlé rọ́kọ̀bá kàádìlé rọ́kọ̀bá ọ́dà bí ìgbà téèyàn bọ́kùn ẹrúkù lọ́rún èèyàn ni torí náà ládá ń bẹ̀m̀bẹ̀ tọ́ pọ̀ a máa ti sàlàyé fúnra wa ní gẹ̀jọ pé àgbò ilé yíye fíìsì yá kí ọ̀rọ̀ ànẹ́bì tọ́ sọ kalẹ̀ ní o kí là nábi wí sọ̀rọ̀sọ́lẹ̀m annabi lọ́nà mẹ́ta láàfí kan tí ó dá bíyàn bá lágbára kọfàgbára rẹ̀ yí padà irú eléyìí ẹni tí ó lágbára ń kọ́ fàbí lè sáà nìyí ìwọ́sí wà sí fún wọn ni mọ́gbà àdífì yé bí pé annabi ti ní bíyàn bá sá ti rí kọ ma fàájá àbọ̀ àdífì lọ́gbọ́ yíhun ọgbà àdífì annabi yé ní òdìndìní sallallahu alaihi wasallam أن كلام إبراهيم لا يخالف ما تقدم من الاختلاف, من الاختلاف لأن مراده أصحاب عبد الله alfáàfú wá láà pé inú ta kọ́nù báàbù yẹn ni pé ń gbà tààfà ní àrínà àwọn onímọ̀ o tó ní bọ́bá ipé ń tẹ́yẹn so tó so mara kùránì ní bẹ́ẹ̀bẹ́ kò burú àwárá àwọn mẹ́ tí wọ́n ní èyíhun náà burú ẹ pàtí lẹ́yìn náà làfá wá gbé ọ̀rọ̀ àgbà àfá Ibrahim Nakhai tó wá ní kánú yakrahun gbogbo ẹ̀ ni wọ́n kọ́ àti ti kùránì àti tí è ṣe ti kùránì gbogbo ọ̀rán àsokọ́ àsorọ̀ òun làwọn sálàfù kọ́ alfa wá bẹ̀rù kama wá kíkì nínú ọmọ dàlàkà wọ́n ni tí Ibrahim Nakhai ń wí àti Ibrahim tí wọ́n dákọ́ ń bẹ̀ ní kíni Ibrahim Nakhai min innama kana li'anna muradahu ashabu Abdullahi páwọn tí Ibrahim Nakhai ń wí pé gbogbo ẹ̀ láwọn ọ̀faramọ́ àwọn lọmọ kéwu Abdullahi ibn Mas'udin radiyallahu ta'ala anhu inú àwọn sọ̀hábí annabuwa Muhammadi sallallahu alaihi wasallam باب من تبرك, بش... تبرك بشجر أو حجر ونحوهما ẹ̀rínú tí ó yẹ ká mọ́ bí a bá jẹ́nà jọlá ìlàáha ìlàlá muhammadun rasulullah tó jẹ́ min ahlil kíbìlà ẹni tí ń dájú kọ kíbìlà musulmi tí ń kírun tí ń gbáwẹ̀ ọmọ gbọ́dọ̀ lọ́mọ jẹ́ ikini ìdájọ́ mẹ́ntàbárakà bí ṣajarin aw hajarin wa nahwihima ẹni tó ní àwọ̀ ọ̀bọ́gí a sì bọ òkè àmá wa gbà pé alùbáríkà ń bẹ lára gì àwa gbà pé òkúta lásán kí òkúta yìí kí ni dájọ́ yóò lẹ́nu ṣẹ̀ríà bàbá yẹnjú tẹni tó bọ́gí ta yẹnjú ẹni ọ bọ òkúta ta mọ̀ pẹ́lẹ́bọ pọ́nbélé ni kí ni dájọ́ kíyàn wá pé alùbáríkà ah, ń bẹ̀m̀bẹ̀ tí ọ̀sẹ́ rí kanú alkùránì pé albarika ń bẹ̀m̀bẹ̀ yàtọ̀ àbí a òkúta yìí kèé sòkúta lásán o ẹ̀yàn orí àpẹẹrẹ ń bẹ̀ ni gbogbo ilé ìkílọ́lọ́n wí ń pẹ́ kílà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tó wí gẹ́gẹ́ bá lórí eléyìí òun lọ́rọ̀ ọlọ́run tó ní afọ́rọ̀ aitumul láta wal uzza wa manata thalithatal ukhra àwọn ọ̀ràn òsà òsà táwọn lárúbáwá ń sìn lẹ́yìn ọlọ́run odòdípa nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam dé wọ́n wọ́n ń pè kan ní manat ìtẹ́jí oyiwa yí wa gẹ́gẹ́ bí ẹ̀rí nù hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta dákọ̀ yìí òòsà ni wọ́n táwọn èèyàn lọ kúnlẹ̀ tí wọ́n ń bọ wọ́n àmọ́ nípìlẹ̀ wọn èé se gì nípìlẹ̀ wọn èé sòkúta ni wọ́n ńgbà wọn ò sí mọ́ ló di pé wà nǹkankan sí wọn nípìlẹ̀ kọ́dà bí ẹjẹ́ wọn máa rán wa létí gẹ́bí àdíth ibn abbas radiyallahu an ibn abbas lákọ̀ọ́kọ́ páwọn èèyàn ṣẹbọ láyé òun ni pé a àwọn bàbá yìí èèyàn dáadáa ni wọ́n o ẹjẹ́ a mọ̀ nǹkan kan sáyé ibi tí wọ́n máa jókòó bàbá ń rí a mọ̀ rántí wọn ibn abbas ní kọ́dà gbogbo àwọn tó mọ èrè àwọn bàbá yìí àwọn òsìn wọn torí wọ́n mọ̀ dín táwọn fi mọ èrè àmúgbàtáwọn yíò àwọn generation tó dé lẹ́yìn wọn tí ò fi dá tèrè ò fi dánú o àwọn generation tó dé lẹ́yìn wọn àwọn bá ní àkọ̀gbọ́dọ̀ jẹ́ pé èyàn kàn máa wèrè lásán eléyìn náà tó ń tẹ́yàn pẹ́yàn bá ládánwò kan kọ́ wá bà pé ẹ̀dàkùn nǹkan o Ibn Abbas radiyallahu ومناة الثالثة الأخرى عن أبي واقد الليثي رضي الله عنه أبو واقد أبو واقد الليثي إنه هو صحابي النبوة محمد صلى الله عليه وسلم ونلقب حديثي وقال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين أجاد إنجوكا قلوه جيسي الله أن لو لوكا تيوان بني حنين wọ̀náhìnú ṣúdáta wọ áhàdín bè kó fúrin àbúwákìdì ní níjọ yìí a sẹ̀sẹ̀ kó ń bí kèfèrí ni ẹ̀dàkùn ẹjáde àbúwákìdì níjọ tí sẹlẹ̀ tóhun sẹlẹ̀ tóhun fẹ́ wí fún wa yìí sẹlẹ̀ àwọn sẹ̀sẹ̀ gba ìsìláàmù ni ìyẹn ni pé kẹtàn lára àwọn wọ̀náhìnú ṣúdáta wọ áhàdín bè kó fúrin walil mushrikina sidratun ya'kufuna indaha inú táwọn sí mọ̀ tí è sí pé nìkan ṣẹ̀ṣẹ̀ ń júwe rẹ̀ fáwọn àwọn mọ̀ pé àwọn kèfèrí àwọn ò ṣẹbọ nígbà náà wọ́n ní igi kan tó ṣe pé bí wọ́n bá lọ bí wọ́n bá bọ̀ wọ́n fàbọ̀ sí di igi ya'kufuna indaha kọ́dẹ̀ yíò nìkan kọ́ wayanutuna biha aslihatahum bí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ ẹni ó mú ọfà ẹni ó mú idà ẹni ó mú àdá gbogbo tí wọ́n fi jagun àfi kí wọ́n wá fi kọ́ ọrùn gì so ti mú jẹ lọ bí igi sídìrù yànà túnà bí ha aslihatahum òǹkálukú wọ́n gbàgbọ́ pé bóun bá ti mú tóun fi kọ́ igi yìí ó ti kó ládá lásán o bóhun bá ti dé bí igi tóhun fi ọfà tóhun fi kọ́ bí ewé kan bẹ́ ó ti kúò ní gíní ó ti kúò ní ọfà lásán tẹ́mùkégi hún náà ti kúò ní gí lásán wọ́n wíhun abúwá kéde lẹ́fí ní àbáwọn ọ̀sẹ́bọ tí wọ́n máa ṣe bẹ́ ìjọ náà àmáwà náà àṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí ni kí lọ wá ṣẹlẹ̀ famararna ọ̀sẹ́bọ́ máa lò yìí fọkúnnà àwọn náà bá sọ fà nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀m pé ij'al lana dhata anwatin kama lahum dhatu anwat ẹ̀rígi tí wọ́n máa fi nǹkan ìjà wọn tí wọ́n máa fi kọ́ tí wọ́n fi ń wà rẹ̀ yìí kí ló kọ́ tí wọ́n sọ dhatu anwat àbúwákìlì láwà náà bá sọ fà nẹ́bì pé sallallahu ah, igi kan ní ẹ̀yìn náà bá wa ẹsàdúwà sí <laughs> kóhun náà di záàtú àníwá ti ti wà náà kàmẹ́lẹ̀hún záàtú ìbáwọn náà nígi ti wọn náà ọ̀pọ̀lọpọ̀ tí ó da ìsìláàmù rú fọ́pọ̀lọpọ̀ àwùjọ mùsùlùmí lónìí ẹjá wa náà ẹjáwà náà ní tiwa náà ẹbáwọn kìíní náà ní ẹjáwà náà ọmọ gbọlidé ìjọba ẹbáwọn náà ń gbá ẹjáwà náà ní àyè tiwa náà lélé àwọn náà níbi tí wọ́n ń pọ́nlé ogbon tọ́lọ ń bá pọ́nlé nìkan ní ká pọ́nlé ogbò yìí tí ọba ti ní àṣẹ àbúwá kéde lẹ́fí ní ìtawà náà rí ń jọun ni pé a ní ìjà àlànà záàtà àníwàtún kàmálàhún záàtò àníwàtà wà nábi irú gí táwọn náà máa fi nǹkan kọ́ ni tí wọ́n sì níbà bá ti fi kọ́ tán ó ti kó ní nǹkan lásán ó ti di nǹkan o ànábì wọ́n náà sàdúrà sí gí fún wa <laughs> yẹn igi yìí ní sàálẹ́sà fáwà náà ìjìn alẹ́nà záàtà àníwàtún kàmálàhún záàtò kí lè sìtà nábi wá fọ́njọ́ náà sallallahu alaihi wasallam fàkọ́lá rasulullahi sallallahu alaihi wasallam allahu akbar innaha sunan ara ń tọ́ da bí musulmi bá rí ń tọ́ jọun lójú àbọ́bà lẹ́rù àbí ó dùn nínú ọgbọ́lọ̀ ń tóbi inú súnà nábi ni sallallahu alaihi wasallam in Allahu akbar innaha as-sunan eh Ànábì ní lana ni sunanu mi ni kíni ìlànà ìlànà ìyẹn ni pé ìlànà táwọn kan ti là kalẹ̀ ń jọun òun lẹ́yìn náà fẹ́ gbẹ́sẹ̀ lé kíni lànà náà Ànábì bá darí ọsẹ́ rí wọn padà al-Qur'an karim kultum Ànábì ní sẹ́rí ń tẹ́ wàlẹ́dì nẹ́fsì bí yẹ́dì mọ̀fọ́lọ́wọ́ ọba tẹ́mì mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra kàmà kọ́ láti bà ní ìsọ̀rọ̀ kọ yàtọ̀ ìdájọ́nù a igi ẹkàn fáwà náà ní gí kan táwà náà ma fi nǹkan kọ́ bí àwọn tọ̀hún tí fi ń kọ́ ànẹ́bì ní kọ yàtọ̀ fún in bànú ìsọ̀rọ̀ ìlà wífà nẹ́bì musa kí láwọn bànú ìsọ̀rọ̀ ìlà wífà nẹ́bì musa ìjì alẹ́nà ìlàhán kàmẹ́lẹ́hún àlè ah annabi musa òsá tí wọn ló kúnlẹ̀ ìjálà náà ìlàáha báwọn náà wó sàkán èyí ó se kàn máa kàn sí lọ́hun tí ó kàn máa ní òun bẹ lọ́hun tí ó ní kankan tí tẹ́yàn ọmọ tọ́pọ̀ sí ìjálà náà ìlàáhán kàmẹ́lẹ̀hún annabi sallallahu alaihi wasallam ìjálana ìdáhán kàmàlàhún àdíhá kọ́ọ̀lá innakum qawmun tajhalun ẹ̀sìta annabi musa fáwọn àjọ ti ẹnjọ́ náà oná lànnabi fún àwà náà annabi musa sọ fáwọn èèyàn rẹ̀ ẹnjọ́ náà pé innakum qawmun tajhalun ẹni tí ọmọ tí ń ṣe ní aláìmọ̀kànmọ̀kàn ńgbẹ̀ yẹn bá wá ń pé nítorí páwọn kan lóòsà ẹbá wà náà wóòsà nítorí páwọn kan nígi kan tí wọ́n fi nǹkan kan kọ́ ẹ̀dàkùn ẹbá wà náà wá ìntàfi kọ́ gbogbo mùsùlùmí tí ń bá ń sin lọ́run lọ́nà báyìí innakum qawmun tajhalun nǹkan mọ́ tí ń ṣe ní o pọ̀tọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí irú ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n máa ń sin lónìí ìjáwà náà wọ́n ń kó wa láwọn èèyàn lọ <laughs> ẹ̀bá wa náà wá tí yàwá náà ma fi táwọn ìyàwó fi ní lọ ẹ̀hẹ́ ọ̀kan làbá wí nìsìn níbi àbá dé nìsìn àwọn kan tún kóra wọn jọ ń bì kan wọ́n láwọn ń ṣe fada iléyá ẹ̀bá bèèrè wọ́n ní wọ́n káwọn ma wá lọ bí fada christmas à innakum qawmun tajhalu wallahi bó ti rínú kama qalat banu isra'il ànábí láwọn bànú ìsìráìlà tí wọ́n wí náà jálà náà ìláhán kàmàlàhún àlèhà gbogbo à ń lọ yẹn náà fílà lóru náà torí pàwọn kan lọ bí ìṣọ́ òru ẹ̀yẹn béèrè kí lọ́lọ́ ní kẹ́yìn ó se ni solution kọ́ ni pé ń gbàtàwọn náà ti ń se wọn ẹjá wà náà ó se ẹdì bákan náà nù torí náà ìkìlọ̀ ní a ebíru gi ìlàwọn náà mọ́ torí ẹjá gbọ́yé o àwọn náà mọ̀ pé gí tàwọn kẹfẹ̀ rí wọn ò sé kíni ọ̀dá ọlọ́run ọ̀fẹ́ àmọ́ wá gì ní ìfáwà náà ìjá lànà záta àníwá tí kàmẹ́lẹ̀hún záta àníwá wá ti wa náà fún wa ní tọ́lọ́run òfin rán nẹ́bí sallallahu alaihi wasallam anẹ́mi ní irun tẹ́ wí náà làwọn bànú ìsọ̀rọ̀ ayílàwí fáwà náà ló sàkàn ìbóòsà tí àwákan ń ṣe láìláìlàlá àkàn àrí ó sàkàn tí yàn tẹ̀ pé ní nǹkan bá dé ìjà lana ìlàhán kàmàdàhùn àlìyà ẹ̀dàkùn gbogbo mùsùlùmí tó bá sì wà lórí ẹfà wa náà ti wá ẹgbẹ́ wọ́n fi ń kọ́ àwọn èèyàn wá lọ náà wọ́n fi ń tàwọn èèyàn àfikáwà náà wá annabi ni la tarkabunna sanana man kana qablakum annabi ni ègún ni ẹ ma tẹ̀lé lánàá gbogbo àwọn tó ṣáájú yín afeni Ọlọ́run bá fẹ́ sanunu yín kódà nínú hadithi kan annabi ni kódà bian ba ráyè tán bá lè wọnú ho agilinti ẹ̀yin náà wà pé ọ̀nà gbogbo wọn gbàwọ̀ ẹja wà náà wọ̀ kódà ń jọta annabi sọ hadithi àwọn sọ̀hábí wá ní àwọn owó lẹ́ ń annabi al-yahudu wa nasara sí kìí sá àwọn yahudi àti nasara annabi ní faman idan tí ó bá já àwọn àwọn owó tó ní gbogbo àwọn táwa náà ń pé wọ́n ṣe báyẹ̀ jáwa náà ní tiwa àwọn owó ní lónìí náà torí náà ẹ dákun bẹ́yàn ọba ṣe ìsìláàmù ìsìláàmù ẹsẹ́sìn àfòmọ́ ipé àrí ń wọ́n ń se nǹkan báyìí náà ò wọ́n ń lùlù ẹjáwà náà wá lù abẹ̀rẹ̀ látorí bàndírí ọ ti di jáàsì nísìn kọ́dọ̀ di jìta ń bò mí pé jìta wọ́n ń lò mẹ́un táwọn èèyàn fi ń dáhùn ẹbáwà náà wá jìta gbogbo ilé ẹjá látàrí ìṣẹ̀lẹ̀ tàbí wá kéde kama lahum aliha qala innakum qaumun tajhalun qala ma se wala lai makan makan o fi imasail àwọn ẹ̀kọ́ ńlá ńlá tí ń bẹ nu babu tí akai but ọjọ́ ti lọ eja do báyìí na to re n tó bá tún ní bere insha Allah ta'ala darusu tí ń bọ̀ afo tún ra wa létí àwọn masailu àwọn masailu àmá lógbò rẹ̀ ètò jẹ́ pàtàkì ń bẹ òun náà ni àyà àti hadith annabi sallallahu alaihi wasallam ta kàyí tí ń fi rinlẹ̀ fún wa pé islam ẹsẹ́sìn ẹjá wa náà wá ti wá kọjọ bí ìtàwọn kan béèrè kí lọ́lọ́un fẹ́ ni solution kọ́ ni pé ngbàtàwọn kan ń se sóòrú àfikáwà náà ma yaná fi lóòrú solution kọ́ ni ngbàtàwọn kan se fada christmas àfikáwà náà se fada iléyá kọ́dà solution kọ́ ni ngbàtàwọn kan gba new year àfikáwà náà gba ìjira ọlọ́run ètí gbé òdodo ọgbà àwọn tó láníyà dáadáa ọlọ́wọ́ sẹ̀yìn láìsàn àníyà dáadáa yìí àmẹ́yìn kí solution solution ni pé káwò dómbi tọ́lọ̀un fẹ́ àmọ́ wọ́n ti ní ti wọ́n àfi káwà náà wà tí ọjọ́ tí wọ́n ohun eléyìnwó هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وقاكم خير الجزاء الله قبع شعني شدادة رانك يا توبسي يا برا إبيري رانك كيسي كني أفاكم أواتي أوانكم أناكم أعيسي بني إنو مسلاسي so àwọn tàbí wọn ta kánà gbìyànjú kánà wọlé kọ́nà kó ṣe ní rọrùn tá a bá wọ mẹ́sílásí ayé sì kò dáadáa so kọ́nà kó ṣe àmàdáwà so wọ́n bá lábírí ní ọwọ́ inú ọba gẹ́bí àkókò insha Allah àwọn sì ní sókí so bóyá kí n tó mú àwọn èèyàn ẹnìkan ti náà obìnrin so ó ní ṣe pẹ̀lú tàwọn obìnrin títọ́jú irun obìnrin títọ́jú ẹ̀ gbogbo alamọ̀ pé tí ọ dáa ni wọ́n ní ọ̀nà tí àwọn obìnrin fi ń gbà tọ́jú irun wọn àbámọ̀ àkílà wọ́n níbi àyíyọ irun níná kágbébọ̀ engine kó wọ́n kọ́ìn kó ṣe bí ẹṣẹ́ máa rí ẹ̀ wọ́n láwọn kan sọ náà fà pé kò sí tó burú mẹ́ torí pé tó bá jásí pé ọkọ rẹ̀ náà ni ọ fẹ́ bẹ́ẹ̀ pé ọ̀sọ́ ní jẹ́ fún ọkọ rẹ̀ pé kò sí tó fún mẹ́ àwọn ní ilé ìwọ̀ yàtọ̀ sí táwọn máa gbọ́tẹ́lẹ̀ wọ́n ní síbẹ̀ ní ọlọ́run àtànẹ́bì sallallahu alayhi wa sallam pé ìrún wa a lè ṣe bó ti bó ti wá yàtọ̀ sí òfin ọlọ́run àbí ìlànà àtànẹ́bì sallallahu alayhi wa sallam wọ́n ni kẹ́ làwọn lọ́yẹ̀ ní orí ìdára ọ̀sẹ̀ fún ọkọ̀ ọlọ́wọ́ san arábìnrin tó bèèrè náà lẹ́sàn dáadáa àti gbogbo òǹkàlùkù tí ń gbọ́ náà ìbéèrè yìí ọkà àwọn obìnrin ó sì kan àwọ ọkùnrin náà èyàn jẹ́ ọkọ ni àbọ́jẹ́ bàbá ni àbọ́jẹ́ gbọ́n ni yóò nírù nǹkan báyìí láà afẹ́kóbìnrin mùsùlùmí ọ́sẹ̀ sọ àmọ́ gbọ́dọ̀ jẹ́ sọ tí ò ní mú rí ìbínú ọlọ́run àwọn ìlànà wá wà tí ma gáìdì àtọkùnrin àtobìnrin pé irú ẹ̀sọ́wò lèyàn lè ṣe ṣerínú àwọn ìlànà yìí ni gbogbo ẹ̀sọ́ tó bá ti débi tagyiru khalqillah tagyiru khalqillah bọ́lọ̀ ti dáyàn kíyàn owó pé kọ̀ dáa pé bí ti lámọ́yíhun tí ẹ̀dà ti ẹ yàtọ̀ fún tèmi bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́lọ́run ó mi gbà tó wọn ò sì dá mi bẹ́ẹ̀ hun wà bí ń ṣe yí ara mi bí bẹ́ẹ̀ inú àwọn tí ma tí ma kọ ẹ̀sọ́nù ẹ̀sọ́ tó bá ti débẹ̀ hun òun ló fi fàájú pé ní kíyàn ó bóra èèwọ̀ ni bọ́bájọ́ ma kíni bọ́bájọ́ ma mùsùlùmí irú ẹ̀ náà ló débi ọ̀rọ̀ irun a mọ̀ pé olúwọ́bẹ̀ sásìse ọ̀dá dúdú ọ̀dá funfun ọ̀dá larubawa a sì mọ́ bírun èèyàn dúdú ti rí a mọ́ bírun ti òyìnbó ti rí bí o ti bá mú tó se pẹ́ṣẹ̀ ńláńlá ni kéyàn ó pé dúdú tọ́lọ̀ ń dáhùn yìí ọ̀dá bó ló se lè dáhùn dúdú òun fẹ́ di funfun láwọ̀ ara bẹ́ẹ̀ náà lèyàn ọgbọ́dọ̀ pé èsẹ tó ìgbérù ìlò fún mi tí ó dàbí tàwọn funfun àfi kí n sọrun tèmi náà dìbẹ̀ ogbò ẹ̀sọ́ tó bá ti débẹ̀ un láwọn examples méjì àtòmí tí mo múwá iná ẹlòmí ò ní mú òun fi ọ ga ni torí mú tàwọn kan mọ́ ga ọlọ́run ò se mistake kọ́ dáwọ bó ti dá ohun torí náà ẹ̀ṣẹ́ ńláńlá ni jí ń wọ́n yí ẹ̀dá ọlọ́run padà ọlọ́nkọ́ mọ́jẹ́mì rẹ̀ wà nù wọn èyí tó wá fa irú ọ̀rọ̀ báyìí ni pé sẹ́ríà ti ma ìdájọ́ sẹ̀ríà àti wá àpílá ìdájọ́ sẹ̀ríà sórí ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan àwá nídà àwọn àfá tọgbọ́ sẹ̀ríà yìí kí ni obìnrin lè ṣe tí ó tó di pé ó yí kíni ó yí ẹ̀dà irun rẹ̀ padà àwọn kan bẹ tí ò rújú àwọn kan bẹ tí ó ṣe kíní ọmọ obìnrin tí ó nírun dúdú tọ́lọ̀ sọ di kíní ẹ́ tọ́sọ di àwọ̀ gold ẹmọ̀ kí wọ́n ṣe yíò náà nísìn ó yẹ́dọ̀ ọlọ́n padà bí kò yí padà ó yí padà èyí clear gbogbo yí tọ́ bá ti wá lọ bẹ́ẹ̀ ipẹ́ àà eléyìí ṣe rùn ń dá mọ́ èèyàn dúdú bí ti èèwọ̀ ni pọ̀mbélé àwọn kan wá ń bẹ tí ó se pé ní bí ìgbà téèyàn na irun bí ìgbà téèyàn se kíní irun rẹ̀ náà ni àmọ́ṣẹ́ mọ̀ pé irun ma káàkì bọ́lọ̀n ti gbà wá láyé kéèyàn ó fi kóǹpù ya irun kó fi nà wọ́n a máa fà wọn ọṣẹ mí ìfọrun lóòtọ́ ọkùnrin ń fọ́ tí ẹ̀ ń gbà mí obìnrin náà ń fọ́ tí ẹ̀ tí ó jẹ́ kí ìrun òní kìí ṣe pó yí padà ọkàn ṣe kíní ọkàn náà àwọn àlfáà lè tọ́ bá mọ báhùn kọ̀ láìfì kí wá láàfí mọ̀ kí ní bọ́bìtù láàrin èyí tó ṣe pọ́kàn náà ni àti èyí tó ṣe pé àà eléyìí tí kò ní ohun èèyàn dúdú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ wá fi ń na irun yìí kìí sọ̀rọ̀ akàn bomi a fi na irun wọ́n láwọn chemicals táwọn kó sínú ìna irun yìí in yírun ọmọ dúdú aláwọ̀ dúdú padà in change kíni in change nature rẹ̀ kọ́dá àwọn mí ṣe research síbẹ̀ tí wọ́n point out pé irú nǹkan báyìí ń bẹnu tí wọ́n fi ń ṣe irú nǹkan báyìí ń bẹnu tí wọ́n fi ń se. ó sì lágbára àti yí nature irun bọ́bá ti wá rí báyìí kí lànàbí wífẹ́ mi pẹ̀lú rẹ̀ sallallahu alaihi wasallam da'a ma yaribuka ila ma la yaribuka ànàbí ní gbogbo tó bá ti rú ọ lójú ọdá o àbí kọ̀dá fẹ̀ẹ̀kan ṣe gíní fẹ̀ẹ̀kan pàátí ojú olórí èyí tí ọdá ọ lójú lọ́kùnrin àti lóbìnrin pé lódodo kò sí ìwọ̀ ń bí ẹ̀ṣọ́ tí ọba ti dépò irun lẹ́ṣọ́ tí ọba ti dépò pé kíni èyí ẹ̀dà ọlọ́run padà àmá ó ti wá di debate nísìn argumenti wà ń bẹ̀ pé ní kíní yìí padà kíní yìí ò yí padà èyí tó dá tó má láàáfíà wá fún ọmọ èèyàn òun ni kọ́ jìnà sí rú nǹkan bẹ́ẹ̀ torípa nẹ́bẹ̀ ní dáàmà yàrí ibùka ìlàmà yàrí ibùka wallahu ta'ala a'lam jí nínú wọ́n ní ṣé jẹ́ ìgbàlá ìwà fún ẹni tí ó ka rúkíyà ó wọ́n tọ̀ sínú omi ó sì gbẹ̀mù mọ́ tó se fún ọ̀ráàmù di aláàlì torí náà mọ́ fẹ́ kí káklẹ̀ àyín ọ̀nà na kò burú inú ọ̀nà tẹ́yàn fi se rókíyà òun ni káké sínú omi kò burú ẹ̀ndọ́ bá lo rókíyà àti ẹ̀bẹ́ ọkẹ́ ayalkùnrán ọkẹ́ ma'asurat sínú omi kọ̀ láìfí inú ọ̀nà rókíyà àti àwọn alfáà sálàyé ni so wọ́n bèèrè pẹ̀lú sí harúta àti maruta hmm. pé sáwọn màláíkà ni wọ́n wà ní ọmọ èyí wọn òrújú màláíkà lọ́lọ́ ń pè wọn wà máa ń zílà alàlmàlàkẹ́yìn ni bí bàbílà harúta wà maruta ẹlẹ́sì rẹ̀ ń bẹnú alkùránì màláíkà méjì ni ọlọ́ ń pè wọn àwámàdí tó ń fẹ́ mọ̀ ń pé wọ́n jẹ́ màláíkà bí àmọ́dájú náà alkùránì pé wà máa ń zílá alàlmàlàkai ni bí bá bí láharúta wà márù wallahu alam náà alhamdulillah wọ́n náà gba bèèrè jẹ́ náà Naam. Okay. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. wọn tí ẹ pọ́ǹtì ọ̀hún sí àmìtẹ́ náwó ẹ kọ ìbéèrè inṣáàlá mo ka àdífì kanú kìní ẹgbọ́n ṣe dáadáa yọ́ kò lẹ́nu ẹ sọ̀rọ̀ wáhùn náà ẹ àwọn sọ̀hábà nẹ́bí sọ pé òun máa ń máa pé tánbá kírun tán òun máa ń mà tánbá kírun tán pẹ̀lú eh, ohun àwọn èèyàn tó ń bá ń gbọ́ tánbá ń ṣe àfikáàrù ìntàṣìṣì mà ní pé ta mọ́ ń gbọ́ ní pé jẹ́jẹ́ ni ó dá kí èèyàn máa ṣe àfikáàrù téèyàn bá kírun tán náà kò rí bẹ́ẹ̀ ibn abbas ni radiyallahu ibn abbas ló wí ibn abbas ni in tó ń fi ma ń mọ̀ pé rùn ti tángbà mí tó wọ́n bá sínú masalasi òun ni ohun àwọn tó kírùn tán tí wọ́n ń se azikaru tí wọ́n gbóhùn sókè torí náà súnà nẹ́bì ní kíyàn ọsá azikaru jákè lẹ́yìn ọ̀run ẹ̀rẹ́ yìí tí è se súnà òun ni zikiru jamai orin dídá bẹ́yàn azikaru ẹlùpọ̀pọ̀lọpọ̀ ọmọ lóòtọ́ súnà wa muhammad sallallahu alaihi wasallam ni

so hadith ibn abbas radiyallahu anhuma wallahu ta'ala a'lam wọ́n ni gẹ́bà ń ní wọ́n ní kí ni àwọn sàárà tí sàárà tí yẹn lè ṣe fún òkú wọ́n ní nítorí pé gẹ́gẹ́ bí ọ̀pọ̀ bó ṣe wà nísìn bókúbọ́kú wọ́n náà wọ́n lè mọ́tí kú níbi jẹ̀náza rẹ̀ ok pé mọ́sálásí náà lágbé lọ ẹ̀ẹ́ wọ́n ní irú sàárà wo lèyàn lè ṣe fún òkú ẹ̀rí sàárà tọ́ dá tánẹ́bì júwe kí lànẹ́bì pé sọ́dákọ́ tún jàríyà tún nígbèyún náà bàbá ti gbọ́yé àmàpá mẹ́lẹ̀ ò sí mẹ́ torí pé ànẹ́bì ní sàárà tẹ́yìn ó ṣe tí ó máa ṣe gíní tí ó máa lọ títí ẹni ó jẹ àmàlà rẹ láàárọ̀ òpin ẹ̀ náà nígbàtẹ́ bí ọ̀sán bá fẹ́ pa <laughs> bọ́bá rántí torí náà ìntànẹ́bí lọ dáájù fókù òun ni sọ́dákọ́ tún jàríyà bí kíni sọ́dákọ̀ jàríyà yìí oní bílíọ̀nù ń bẹ ẹni ọba lágbàrẹ̀ oní mílíọ̀nù ń bẹ ẹni ọba lágbàrẹ̀ oní táùsàn bẹ ẹni ọba lágbàrẹ̀ kódà èyàn ò rí sọ́dákọ̀ jàríyà oní 5 naira 10 naira 50 naira

torẹ́ lómi ó pé à mọ́ àwá àti lówó sọ́dákọ̀ járíà ó ní lára sọ́dákọ̀ járíà mọ́rán ti pé lọ́dún kan bẹ inú àwọn àgbàlagbà dáadáa mú èyí tí rí wọn mẹ́nìsìn nígbàtà akọ́ bẹ̀rẹ̀ dárísù mọ́sálásì níbi 2009-2010 kíní tàà ma fi jòkó mọ́ máa máa pààrọ rẹ̀ páìmọ̀yọ ọdún despite pé kọ̀rọ̀ mi lọ́rùn kíní yẹn ó fún báyìí tàà máa ẹni ọba rántí ń gbà ohun ah, <laughs> alhamdulillah sẹ́rí pé járíyà ni èmi jẹ́ rọgbà ló mẹ́ni ìgbàtà <laughs> fi jókòó mẹ́ ẹ̀wọ̀n tí wọ́n tún fi ń se ẹni yìí sọ fún mi pé kí lòun lè se àgbàlagbà tí mọ̀ mọ̀ ní olórin bí iná ẹni ọkàn kìíní pé ìyá àwọn sẹ́sẹ̀ kú ni àwọn òsì fẹ́ sòkú àwọn òsì lówó àmáà gbọ́ pé èèmù ní bẹ́ẹ̀ ni ẹ̀ka ẹ̀ṣẹ̀ nkankan tí ó mọ̀ tí ládá rẹ̀ ọmọ ìgbàtí bàbá ó se ń gọ́ ọba kankan ní ìwà bẹ́mi náà pé gbogbo tí ń bá ń jòkó se wá sí fáwọn èèyàn <laughs> kí àwọn náà mọ̀ gbà ìyáhùn sí gbà fà ìmọ̀yẹ ọdún gbà dìsẹ̀ eléyìí ò tó <laughs> àwọ́ pé kéyìn ó fún yàn lámọ́lọ̀ kò ní gbá ládá o àmọ́ náà mọ̀rú ládá tí a mọ̀lọ̀ ó fún yàn àtúrú ládá tí ń tà ní kéyìn ó sì ó fún ìwá mọ̀ dáná bókù hadithu ọ̀kannu àwọn sahabi annabuwa muhammad sallallahu alaihi wasallam jariru ibn abdullahi al-bajali radiyallahu anhu òun ló wí kàtìgórí kálẹ̀ jẹ̀ríru نعد الاجتماع عند أهل الميت وصناعة الطعام من النياحة jẹ̀ríru ni lójú ayé annabi annabi kìlọ̀ fáwọn sọ̀lọ̀sọ́lọ̀ ń pé ẹ gbọ́dọ̀ máa ṣe nìyáhà o gbogbo ń tèyàn máa ṣe ń bí òkú tí ọ̀dá ọkọ́ sábẹ̀ kíni àníyáhà ẹkúnkẹkún ìbòsí ìfàsọyà mara ẹnilá jẹ̀rìrù wá nínú táwọn máa kàkúnrù nǹkan bẹ́ẹ̀ táwọn bá rí téèyàn dánwò látójú ayá nẹ́bí oníká máa lọ péjọ ọlọ́dọ̀ olókùn a máa tàtẹ́ntì a máa pẹ̀rẹ́ntì àga jẹ̀rìrù ló wí o wọ̀síná àtàtàn àm àti ká máa dáná èyí ò ní wọ́n wá yí mọ́ sàárá ò lè àmọ́ ibi àwọn èèyàn náà ni ó jẹun náà wọ́n sàdúwà wọ́n ní kíyàn ọmọ dánẹsẹ́ nítorí pó kùkú kò sí nù sàárá kí nù kí lọ́wà mínà nìyà àhà inú tà nẹ́bì ní ọ̀dá ni torí náà èsì inú ẹni tí ń bá ń tán rẹ̀ adam wọ́n ò sáwọn ọkùnrin náà kọ́ ok naam alaikun salam tó ìpìpà nẹ́bí ọkàn báwo ọ̀gbọ́rọ̀ ọlọ́run ọ̀fẹ́ gbọ́ àbíkọ̀ láǹfà ní àti gbọ́ àhá àwáká dájú eléyìn àmá ìtọ́lọ̀ ń wí ọ̀nlàwó kà fún yí wà máa kúnnà mọ̀ázìbínà hàtà na bàáta rọ̀súlà olúwàlá ní jẹ nìkan yà títí ta fi rán òjíṣẹ́ ọlọ́run sí àfáàwá ní ẹni tí sí ọ̀bá dọ́dọ̀ ẹ̀ńkọ́ tẹmọ̀pẹ́ tí ń jò jíṣẹ́ ni pé ó fún alkùránì ní jẹ́yẹn yà àfi àfi kí òjíṣẹ́ ọdọ́dọ̀ ẹ̀ àwọn alfáà wá ṣe tàhlìlù ọ̀rọ̀ yìí wọ́n wá ní kíyàn mọ́tàn rẹ̀ o àwọn kan ní ànábì nóhù ọlọ́run sí wọn <laughs> ẹ́ báwọn bá ti wá gbọ́ pé núhù fẹ́ sọ̀rọ̀ ọlọ́run wọ́n ṣe <laughs> ẹni tí ó fọwọ́ di tí ńgbàtà nẹ́bí ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run òun náà máa sọ pé àtà nẹ́bọ́áza rọ̀súlá yóò jẹ ìyà yóò ya máa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run yóò sọ ẹ̀tàn kíyàn náà sì rẹ̀ bẹ́yàn bá rí bẹ́ ti wí òun pé gbogbo ọ̀nà ẹ̀rọ rẹ̀ ẹ̀ mọ́ ọlọ́run lóhun ní jẹ́yà ọ̀dọ́dọ̀ ti a àmá wà fàájú oyé wa pé ẹni tó ipòun ló dínà ẹsẹ́ <laughs> ẹ́ tàwọn ẹjọ́ annabi ní hùnù ọ́sẹ̀lẹ̀ láyé annabi náà sọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ wọ́n ní jọta annabi lọ tọ́ ifò nígbàtí ilẹ̀ fi lè máa annabi maka ara àwọn ìlú tàà annabi rò kí bọ́yá tó ń bá lọ bẹ̀ kó tó padà lọ mẹ̀dínà tọ́ ifò súnmọ́ maka ju mẹ̀dínà lọ annabi sá lọ bẹ̀ ńgbà kan wọ́n lè annabi lókò ni, sọ̀lọ̀lọ́hu alaihi wasallam wọ́n wá nígbà tí ànẹ́bì dé tọ́ ifù ọpàdé àwọn bí gúrùpù èèyàn mẹ́ta kan àwọn alfa lóríṣiríṣi ọ̀nà ni wọ́n fi kọtọ̀ lọ́un àmẹ́tẹ̀ta náà lọ́kọ̀ àmọ́tọ̀ọ̀tọ̀ ni gbogbo ọ̀nà tí yẹn bá gbà kọtọ̀ lọ́un náà yìí ọ̀nà kọtọ̀ lọ́un náà yìí èyí tó bá ń tàn wí mú ni pé wọ́n là nẹ́bí dọ́dọ̀ <laughs> torí pé tọ́bá ipò tọ́ ni ọ̀n sọ òun nídi òtọ́ rẹ̀ tọ́bá ìse pé rọ́ ni ọ̀n pa òun kọjẹ́ ẹni tó wọ́n jòkó tẹ́nìkan ma wá pàrọ fún lọ ẹ̀rá kí ló kù tẹ́yìn ogun àti òótọ́ àti rọ́ ẹ̀mí ọ̀tí àwọn alfáà ní kéfèrí lélẹ́yìn ni wọ́n ń divisions ọ̀nà tí kéyìn ó se kèbèrí pín sí wà níran kèbèrí kan jẹ́ kíni kó fúrú al'ẹ̀rọ ẹni ó gún rí kò mbí ọ̀rọ̀ ọlọ́run fún rẹ̀ nígbàtíyàn ní wọ́n ma <laughs> <laughs> <laughs> pa irọ́ fún mi ìyẹn ni pé èmi ọ̀tí ẹ̀ tó ọ̀fẹ́ wí ọlọ́run ránṣẹ́ kan ránṣẹ́ mi ọ̀tí gbọ́n irú ẹ̀ náà lẹni tó bá ipé rú pòsíṣàn ti ẹnu kọmọ̀dún rẹ̀ nú pé àtà nẹ́bọ́ ọlọ́run ti bàázà rọ̀súlá ò òun ni ọ̀fẹ́ gbọ́sẹ́ tí òjíṣẹ́ ọlọ́run kọmọ̀dàbí theory àbítan jọun ẹwọ̀pọ̀ ọlọ́pọ̀ tí ń ṣẹlẹ̀ lónìí náà èyàn ń kọjá ní ìṣẹ́ orí táwọn kan dó mọ́sálásí kọ́dẹ̀ nìkan ọ̀ráyé odó ní títí lákàyọ́ sọ fún <laughs> ẹ̀ òdòdó ní tí ẹ̀ gbọ́ gbọ́n tí wọ́n ń wí ọjọ́tọ̀lọ́run ọjọ́tọ̀lọ́run gbogbo ẹni tó bá se yíò náà kọ́dẹ̀ lòmí bàbá wà nù mọ́tò bí a bá fẹ́ fi wá sí súnà sí pé inú rẹ̀ máa má fi wọn ọ̀tẹ̀ fẹ́ gbọ́ gbogbo yíò náà èyí wọn al-i'rad wal-i'yadu billahi azza wa jalla àmọ́ o ẹni tí ó bá ipé kò gbọ́ kò sí láǹfààní àti gbọ́ kèrèpóhun lọ́hánà rẹ̀ aya al-Qur'ani ni wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula wallahu a'lam ìbéèrè kan sí sáfà tọ́kànnì ṣe ń tọ́kànnù bọ́yá ẹran mi létí bá ṣe máa ṣe tẹ́lẹ̀ tó bá di parí oṣù hijira gbogbo àwọn questions tẹ́ bá ti gbà alìfẹ́ kan mọ́ ṣe dárúsù ká dáhùn ìbéèrè alaikun salam naam ẹnìkan tí ń sọ̀rọ̀ bí i sọ́wọ́n alaikun ẹlàkùn tí yàn bá wà ní iṣẹ́ ìjọba tó wá pé àwọn tó yá kí bí tí ẹ̀yàn wá rí pé bí tí wọ́n rẹ̀yàn lọ yẹn pé kò bá ṣẹ̀rá ìsìlámù mú tí ẹ̀yàn wá dé tẹ́kọ́ wá fún yẹn ní owó ẹ̀dàkùn sí yẹn lè náà ohun àbí tí yẹn ti parọ́ láti bẹ̀rẹ̀ pé ah ìgbà tí èyàn ti rí pé tí fẹ́ rẹ̀yàn lọ yìí pé kò bá ìlànà níbi sallallahu alaihi wasallam ẹ̀dàkùn sí yẹn lè parọ́ pé àbí tí yẹn parọ́ pé àbí ọ̀rẹ́ yẹn nípa irú sí yẹn irú nǹkan báyìí tí a bá wà ń pọ̀ tí ọ lágbára gẹ́gẹ́ bí n tẹ̀wì èyí wọn tó ní ẹ̀skúsì kí o se ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àmẹ́rí inú àwọn ọ̀nà àbáyọ tọba súnà náàbì mú sallallahu alaihi wasallam òun ni ta ẹ̀rí rẹ̀ ń bẹ́nu súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan bí annabi nígbà tá annabi ń ṣe hijira uh, sallallahu alaihi wasallam pẹ̀lú Abubakar radiyallahu anhu táwọn kèfèrí sí wá wọn bọ̀ tí wọ́n ti ránṣẹ́ kí pẹ́ni ọ bá rí wọn o nǹkan báyìí láàfún yín wọ́n lẹ́nìkan pàdé wọn ń ara bo wọ́n lànẹ́bì ní náhnu mimma náhnu mimma ànẹ́bì ma tó ń wí sallallahu alaihi wasallam a ma ń tọ́kùnrin yìí tá ànẹ́bì sì fi ọgbọ́ yí nánu àwọn kan bẹ tí wọ́n pè ní almaiyun àwọn kọ̀bílà kan almaiyun bàbá ìgbọ́ yí pé tó wí ni pé ara àwọn ilẹ̀ maiyun gbókè à ẹ̀yìn kan wá wọ́rọ̀ ẹ̀rí kanù nínú mọ̀rọ̀pẹ́nu kí sọ ìkaná àbómi ọwánú ríwáyà kan náà pé abubakar siddiq ọ̀fẹ́ disclose identity annabi sallallahu alaihi wasallam wọ́n sì ma abubakar wọn ma annabi sallallahu alaihi wasallam wọn ni ta ní ẹlé ìtí ń bẹ ní òun ní ń fọ́nà mami òun ní ń fi ọ̀nà mẹ̀mí sẹ́wọ̀n káwọn bá kiri mọ́n tí wọ́n nà tí a máa ń táwọn gbọ́yé tóun náà sì fẹ́ wọn gbọ́yé ní pé mi ọmọ náà òun ní ní fọ́nà mẹ̀mí irú eléyìí òun èmi ọ̀gbọ́ yóò púpọ̀ bọ̀tírú èyí tí yíó fi pọ́ rẹ̀ ohun tí ó jẹ́ ìrọpọ̀ mbélé ohun ní Yorùbá tó bá ní ara àwọn olè ara àyàn olè omi ní pé àbí ara mi ò yá alákúnlẹ̀ hal bẹ́yàn bá ara bí tí a yà ọlọ́run ti ma ṣiṣẹ́nu wà mọ́ yà takìláha yaj'al lahu makhraja bẹ́yàn bá dó tọ́lọ́run tó tọ́ tọ́ bẹ̀rù ọlọ́run tọ́ fẹ́ jìnà sí haramu ọlọ́run fúnra rẹ̀ ma ń núyàn ní tẹ́yìn ó wí láwọn mọ̀wá kírùn mi ọlọ́run ó ṣe bẹ́ fún yín àmọ́kẹ́yìn ọmọ torí ẹskíwùsí pé ọ̀gá mìíràn mi ń sẹ́ ọjẹ́ halali ọjẹ́ haramu mo gbọ́dọ̀ jí sí ọ̀gá kọ́ ìdà ní pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq àìtẹ̀lẹ́ni tàádá káfíwá sẹ ẹni ọdá ò tàlẹ́ni ọdá قول الله هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله